tó dá sí ètò kóòlì ó lè lòdì sí ayé tí ó kó kalẹ̀ ọ̀rọ̀ kalẹ̀. Nígbà tí àwọn ọmọ akọ́ra tó yọ sẹ́ nínú àwọn ọ̀sán tó yẹ ẹ̀jẹ̀ tó ti tò. Ó bọ̀rọ̀ tí a ó fi tẹ̀síwájú níbí. Òun ni tí a fẹ́ fún ọmọ ènìyàn lọ́pọ̀lọpọ̀ pé kó máa ṣe. láti lè máa bí palẹ̀ mọ́ fún kíkú bá tiẹ̀ dé. ويسن لإكثار من ذكر الموت والاستعداد له بالتوبة من المعاصي ورد المظالم إلى أصحابها والمبادرة بالآمال الصالحة قبل وجود الموت ألا غرة وسوى الدين غرة méjèèjì náà la ń sàlàyé ìtumọ̀ ẹ̀ pẹ̀lú ọ̀nà ọlọ́run. wàyí báńnà bàbá nínú súnà lọ́wọ́ àwọn nínú ìlànà òṣìṣẹ́ ọlọ́run lọ́wọ́. àlèkìtà lè dìkìrì lè máa wò ká pọ̀ ní ìmára sí ikú lọ́pọ̀lọpọ̀ gbà. Kéèyàn pọ̀ ní ìmọ̀síkẹ́ni ìmára sí ikú lọ́pọ̀lọpọ̀ gbà. Bẹ́ẹ̀ bá wá rántí ẹ̀ wà lè ṣe ìdáàdùlà. Èyá máa ń ní ìmúra kalẹ̀ lókun lè dé ni. Èyí tó kúkú táwọn kálukú lójú náà ni yóò gbà lẹ́bi ti wa níbi àdìsá wa wà Abdullahi bin Umar gbà wá. àwọn Abdullahi bin Umar ní òun dúró jọ kàn ẹbí wa mú un léjì bàbá yìí. pẹ̀fọ́n fi dúnìyà kà á nàkà gọ̀rí. àwọn àbẹ̀rẹ̀ sẹ̀lẹ̀. àbọ̀ Abdullahi bin Umar wọ́n ní ànábì ń sọ fáwọn ọjọ́ náà yìí pé máa bẹ láyé bí àjòjì ni o àbí ká sọ pé ẹni tó kàn fẹ́ gba orí fíríjì kan kọjá àbí ká sọ pé ẹni tó wọ ibì kan tó yẹ kó mọ̀ fẹ́ ọgbà bí géètì kan nìyí tí ó gba géètì kejì jáde tí ò ní nǹkan kan tó fẹ́ mú láàrin géètì méjèèjì bàbí ànábì ní báwọn ẹ̀kọ́ mú ilé ayé kò tí wọ́n ti péye òde lọ́gọ́ ọdún bẹ́ẹ̀ o lẹ́tọ́ náà bá ní kẹ́mẹ́rì òkú tó rẹ̀ ṣùgbọ́n ànábì jẹ́ kó yé wáyé pé ó ti yẹ kí èèyàn ó rí ayé nìyẹn torí pé ó kàn sílẹ̀ kan náà báwo ni kẹ́ni yá sí ìbàwẹ̀ dáadáa balùwẹ̀ kọ́ bóró سوق الأمل الموت ياتي بغتة والقبر صندوق الأمل ikú òde lókìkí náà ni sàárè òǹkàlùkù wa náà sì ní kẹ́ni òǹfẹ́ ó ti jẹ́ sí òǹkàlùkù wa o àwa ti wọ sàárè ọ̀ma àtàbàpọ̀ nìkan ọ̀ma ti fi àmọ́ kí wọ́n lò ló palẹ̀ mọ́ pé yóò dùn. ọlọ́ba ti ara wí. abàtọ́ ni alẹ́ ajá òun là á mẹ́lọ́ yẹ́mu òtún máa ń كيف يبقى آخر من مات أنه أول والمرء لا يسأبه في القبر إلا أمل ألاجه لا أمل يموت من جاء أجله kẹ́fà yá bó kọ́ àhírọ́ màmá ta àníwò àwàlò. wàlúwárí wò lá yẹ̀sẹ̀ àbúrò pẹ̀lẹ́kọ́ bóyè ńlá àmàlò. abáni alẹ́ àjàwù là àmàlò mo fẹ́ nígbà mo fẹ́ láwo èmi náà fẹ́ dolówó ńlá láyé alẹ́ àjàwùlà eléyìí fa ìrù fún àwọn aláìmọ̀ kan kò jẹ́ ká fojú tó ń tọ́ yẹ ká ṣe kò jẹ́ ká lè máa palẹ̀ lọ́pẹ́ fún òun lè dì í bẹ́ẹ̀ ni yáàmù òṣùwọ̀n ẹja ajá lọ ẹni àsìkò tí ẹ bá ti dé yóò kú náà ọ̀dọ́mọ́ lọ́wọ́ dájú. Fáríkẹ́ ibà yá bó kọ́ àfihàn màmá bá a níwọ̀n àwàlọ́. Bóòdì ẹ̀wà ló jẹ́. ẹ̀yìn tẹ́ ń bẹ́ ń sìn bóòlù wọn ni wàá rò kúrò wọ́n lè máa àwọn tó ti kú ojú ọ̀nà táwọn náà ń pa àwọn náà gbà. wàlúmárì wò láàyè kú pèlèkọ́ òní ọjọ́ rẹ̀ òní wà pẹ̀lú ẹ̀. torí di eléyìí wàlí nsìn dáadọ́là èèyàn máa nípalẹ̀ má dé ni o ó nípalẹ̀ má dé pé ń bọ̀ ọ́n bìtáwùbá pẹ̀lú kọ́ sẹ́rí fún bí àwọn ìdí ọ̀dá ní wà tó wà lọ́wọ́ rẹ̀ kọ́ pa àwọn ìwà ìdáàbì kọ́ sẹ́rí kò túbá tó yọ gbàrà sọ́dọ̀ mẹ́ta lè máa á fi okó níbi àwọn ìwà ìyapa àti ọlọ́run ò lè tọ́ àlọ́wọ́ rẹ̀. wàrà tó lè máa bá a lè kó o sì dá àwọn nǹkan tó wà lọ́wọ́ rẹ̀ tó dé ìkíà rẹ̀ tó dé sàkáánì rẹ̀ ní tìtàbù sí kọ́dá padà. wà nǹkan tó tọ́lọ̀ rẹ̀ ní tàbù sí padà. dídá padà yìí ìlà àbúhábìá fáwọn ẹni tó ní. eléyìí tá a wí dídá padà míì náà lè má jẹ́ máàlù ó lè má jẹ́ màálí ẹ̀rí ó lè má jẹ́ nǹkan dúkìá nǹkan tá a fojú rí ibi tó ti pa ọmọdé àbí ẹlòmíì jẹ́ lọ́kùnrin. torí ọ̀pá nǹkan rẹ o ẹlòmíì ti pe ẹlòmíì ní ọkọ tí ò jẹ́ pẹ̀lú ahá eléyìí náà ara sí ní o lọ́ọ́ padà o o níbi tó ti bàájẹ́ ẹni tó fi pé ní nǹkan kí nǹkan yà náà tún o. àwọn ẹlòmíì ń ṣàǹfààní látara ẹnì àwọn ẹlòmíì ẹni tí wọ́n sì ń ṣàǹfààní látara rẹ̀ yìí náà wọ́n sì ń lò bàjẹ́. gbogbo eléyìí wọ́n tó bá ti mọ̀ kó kù tí irú bẹ́ẹ̀ ti wáyé rí kí a lọ sí fẹ́ni kí a lọ sí bẹ́ẹ̀ tó ara ìṣèdáàbò ní gbogbo gbogbo wàlùmùbáadára tó bẹ́lẹ̀ àdáyẹlẹ sọ́ọ̀lì ha kó tọ̀ wọn wá yára lọ síbi kó máa ti kẹ́ni lọ síbi kó máa ti sẹ́ẹ̀rì lọ́pọ̀lọpọ̀ gbà. kọ́bìlà ojú mi lọ́rùn ṣáájú ikú tó fẹ́ lù síjà ikú ọ̀kàtẹ́ yóò fẹ́ lù síjà náà ògìgì náà lé òsì alàgbẹ̀rọ̀. أو على ضرة كلمة ضرة nítorí ṣe káwé méjèèjì méjèèjì náà ló bá ààyè yẹn nínú èdè lábáwá ṣùgbọ́n lábáwá máa sọ kíníkà pé sọ́ọ́hìbù dárí ádìrọ̀ ọ̀nà àbí ó lé ní bẹ́ẹ̀ sì ni. mùrọ́dù lẹ́kàtì èròǹgbà ẹni tó kọ nǹkan fi sọ́jẹ̀rì yìí inú báyẹ̀ lọ́wọ́. ṣùgbọ́n lórí tí wọ́n kọ kalẹ̀ yẹ kéjì káwọn gbàgbọ́ yẹ kíni bẹ́ẹ̀nu ẹ̀mí wọn àti ìyá bí ọ̀rọ̀ tuntun bẹ̀rẹ̀ wọn. àwọn alálẹ́kẹ́wù lórí kẹ́lìmà búrọ̀ àbí tábà yìí pé búrọ̀ tábà yìí pé búrọ̀ bẹ̀dọ́n bẹ̀lọ́gọ́ yìí ó lè ní ìtumọ̀ tó tóbi nínú èdè lárúbáwá níbi wọ́n ti máa ń lò wọ́n á máa lò fún bí àwọn nǹkan bí oríṣi bíi mẹ́rin sí márùn-ún ó ju bẹ́ẹ̀ lọ sí máa rí bíi mẹ́rin sí márùn-ún rẹ̀ lórí àsìkò wa téèyàn ọkàn jẹ àǹfààní fáwọn ọmọdé tó. wọ́n ta wọ́n sọ wípé ó rọ bìmáàná awwal kulli shay àkọ́kọ́ gbogbo nǹkan àbẹ̀ ìpè kẹ́ni o àbẹ̀ ìpè kó rọ. bákan náà ta wọ́n sọ ní gúrọ́tọ̀lì ìnzán gúrọ́tọ̀lì ìnzán wọ́n ní wọ́n lè sọ wípé. àbí ká lọ pé gúrọ́tù alikọ́wù àbí ká lọ pé gúrọ́tù rọ́jòlì ó kálukú ló ní tìmọ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ìta abẹ́ pàtó ló wá pé gúrọ́tù rọ́jòlì àbí ká lọ pé gúrọ́tù ìǹsán kápá yẹn pọ̀ lójú kan wọn wá sọ pé náàsì yàtò ha wà wájú bò ha gúrọ̀ yẹn wọn máa lò wọn á sórí wọn á sì máa lò fún gbangba wájú yẹn ṣùgbọ́n bá bẹ̀rẹ̀ pé gúrọ́tò lè kọ́ ò gúrọ́tò lè kọ́ ò wá ní ṣẹ̀rífù à áyé ṣẹ̀rífù dáríkà lè kọ́ ò ẹni tí bí ń jẹ́ ní iyì jù nínú àwọn ìjọ yẹn àti ká bẹ̀rẹ̀ pé ń sẹ ìyí nù mọ̀ òun la wa ní ìdílágbá wa. gúrọ́tò lè kọ́ nù wọn á ṣẹ̀rífù wọn. طبعا ما تعرف القرة ولا تقول قرة ولا أسنان قرة ماذا قرة ولا أسنان وعن بياضها بياض ماذا بياضها هي أنا لا بيرين ولا ولا لكن قرة المحجرين بيرين ولا ولا إنه عادي تصل ولا قال ولا جاء أبو ريلا قل قل ما يسمع mélòó ó ní mẹ́ta àbí mẹ́rin. wọ́n lọ tó lè fẹ́ pé gúrọ́tò ìlàl gúrọ́tò ìlàl tabani gúrọ́tò ìlàl ayé tọ́lá ẹ̀kú ha tọ́lá ẹ̀kú kù jíjáde tó ń sèse jáde awọ́dùmọ̀dá awọ́dùmọ̀dá òwà ayé kama yẹtu ó sì rárá yọ tó wa tá rárá rí yẹn wọn ni wọn máa ń lò fúnra bí wọn kéde gúrọ. tábàlà bẹ pé gúrọ níbi ìyẹn ni wípé kọ́bùlà òdú mẹlẹ̀mọ́ àlàgúrọ̀ ṣáájú kíkú tó jáde ní gíjà lákọ̀ọ́kọ́ pàtó wọn kéde yọkọ̀ kányà bákan náà táwa ní gúrọ̀ kílọ̀ náà ó ní àwọn ọ̀sán mélòó kan ṣùgbọ́n nítorí àsìkò wa èsè ló là láti kákàlẹ́ gbàgbọ́ yé ni àwọn àgbàgbọ́ kan bẹ́ẹ̀ ni wọ́n fún náà ní tùmọ̀ lójó mélòó kan ṣùgbọ́n àwọn òbí mẹ́ta bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn aláfọwọ́ bẹ́ẹ̀ ti máa ń lò bó tilẹ̀ gẹ́gẹ́ pé òun ti tún fẹ́ẹ́ bá a mú pọ̀ ju tàlásìkò lọ. wọ́n sábà ní gírọ̀ bí kẹ́sìrọ̀tì àì fèlè yá kọ̀dọ̀ gọ́fìlẹ́tù fèlè yá kọ̀dọ̀ èmi lọ́mọ wúra báyìí ó sì máa kí mi ìdílé gbọ́ mo sì gbọ́ kó sọ̀rọ̀ ó sì tẹ̀lé dọ́rí wọ́n bá fi ọ̀hún sí ní gbọ́ ẹ̀rọ kọ́ bá bọ́ bínú ẹ̀mí ẹ̀rọ sí mẹ́ gọ́fìlà nìyẹn gọ́fìlẹ́tù fèlè yá kọ̀dọ̀ tàwa ojú mọlẹmọtì àlá rọpìlẹtì fèlèyà kọlọ bí kúbádé náà ó ó wà láyé tẹlẹ pé òun ìgbà tó dé ṣùgbọ́n lórí pé yẹn gbàgbéra náà ìyẹn ni tí wọ́n sọ pé kéèyàn yára lọ sẹ́ẹ̀rẹ́ ṣáájú kó tó di pé kó wàá báyàn lórí pé yẹn lẹ́kẹ́ni o lórí pé yẹn gbàgbéra ẹlẹ́kẹ̀jì nínú túmọ̀ rẹ̀ ó ti rẹ̀gẹ́ sínú pé àwọn eléyìí wọ́n kà máa ń lò bẹ́ẹ̀ ní dáláwọ̀ bẹ́ẹ̀ náà ló fẹ́ bá àdìsí àwọn àmúlò wọ́n ní fàdáàtọ̀ gẹ́rọ̀ fẹ́ẹ́ fàdáàtọ̀ gẹ́rọ̀ wọn àtẹ́rẹ́ ìdí tuntun ara ní ìlú púpọ̀ wọ́n máa ń lò fún múndíábìnrin àbíkápẹ́ ọ̀dọ́bìnrin tó ṣe wípé wọ́n á ní kọ̀ọ̀lì ìlàtú hmm, kọ̀ọ̀lì ìlàtú tẹ́jìrìbà qalilatu madha qalilatu tajriba ẹni tí ẹsipiriẹnsi rẹ̀ kéré wani gẹrọ ayé pàtàkùn gẹrọ ọ̀dọ́bìnrin tí ẹsipiriẹnsi rẹ̀ kéré tó kéré qalilatu tajriba wọ́n sábà kọ́ ẹgbẹ́ wọn á ti wá ní wọ́n máa tó lò fún àwọn àkójọ míì náà wọ́n á home gẹ̀rọ̀ hàn gẹ̀rọ̀ wọ́n ti máa ń lò ní ládàrúbá rẹ̀ náà lọ pé hàn gẹ̀rọ̀ wọ́n ni lá rígbóró tẹ̀lẹ̀ o lá rígbóró tẹ̀lẹ̀ o àwọn yìí ò lóye ẹ̀ríkà kẹ́lìmà kẹ́lì o kẹ́lìmà gẹ̀rọ̀ náà ni láti sọ pé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kò lè bá ibi mùsùlùmí tá a bá sọ ní ìtumọ̀tà lẹ́ẹ̀kọ̀kọ́ pé rọ́pìlẹ́tù tẹ̀lé yá kọlọ̀ kó bá a mú pọ̀ ṣùgbọ́n wọ́n lọ́wọ́ àyàlẹ́. bákan náà látẹ̀síwájú níbi kókó míì tí wọ́n bá fi fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam táwọn dùnmọ̀ yìí pé ikú nǹkankan ni tó ń tẹ̀lé pé tó ń fi tó bá ti ṣẹlẹ̀ ìbànújẹ́ ńlá ni màá ni màá bá àwọn èèyàn níbẹ̀. bàbá ní kọ́ọ̀lá nàbí yìí sọ́nù máa wà àríwọ̀ sọ́lá àdìsẹ́ wa bẹ́ẹ̀ mú wá fún wa yìí. bàbá ò sáàkọ̀ rẹ̀ sí ọ̀dọ̀ sọ̀hábà tó pa wá ṣùgbọ́n nínú ìgbìyànjú àròsọ àdìsẹ́ àbá wa àbúrò rẹ̀ ràn yìí kọ́lọ̀ tó wáyé sí i wọ́n tún máa ń pé kọ́lá nàbí yìí sọ́nù máa wà àríwọ̀ sọ́lá Ànábì ní akíru bìbíkiri ádìmí lẹ́dàd. Ànábì ní ẹ̀pọ̀ ẹjọ́ pọ̀ nínú sèyí o níbi ká ẹ máa rántí ádìmí lẹ́dàd. Ẹni tí í ṣe tí í sọ lé kẹ́ni o tí í sọ lé ọ̀làdàwòrò ẹni tí wọlé àgùn ẹ̀rí olùwọlé àgùn ọ̀dọ̀ ìwáyà ádìmí lẹ́dàd máa lò pẹ̀lú bidáàlì ṣùgbọ́n níbi láti fi kékeré o bidáàlì hmm? bidáàlì wá àlùmọ́ọ̀lù fúrúgbé wa bàbá mu wa táwọn ọmọdé kí wọ́n sábà ní kàwé yẹ wọ́n ní rọ̀wáwò lè kọ́ńtà rọ̀wáwò kọ́ńtà bí àtàní dá sọ́hìyà wọ́n ní àwọn márùn nínú àwọn mọ̀tọ́lá wo olóòmù làdí ìdàgbà pé mọ̀tọ́lá làdí nínú àwọn mọ̀tọ́lá ti máa ń lò nínú àwọn tàmínálọ́sì wọn ò lẹ́nu yẹn. gẹ́gẹ́ bí a ti mọ̀ yí pé ìgbàanú wa sọ yí pé rọ̀wáwú àlẹ́ àrùbà wọ́n ti sọ pé rọ̀wáwú àlẹ́ kọ́ńtà lọ́pọ̀lọpọ̀ àlàyé nínú ọ̀rọ̀ àfà pàápàá jùlọ lọ́dọ̀ àbá wa ẹ̀ka yàrá sọ̀lá ní kọ́dọ̀ kọ́ bá yẹ lójú wọn. tí wọ́n ní lọ́wọ́ wù lọ́kọ́ nǹkan lọ́níbẹ̀ yẹn àwọn olè síbẹ̀ àbá wa náà kò kọ́rí àti àbá wa muslim àwọn ni wọ́n síbẹ̀ tí wọ́n já kọ́ lọ́wọ́ kọ́ nǹkan. tí wọ́n dákọ̀ sísà ńkọ́ tọ́jú dákọ̀ sísà مع إمام البخاري ومسلم وأبو داود والنسائي وابن ماجه والترمذي táwọn ẹsẹ o ò dà fún àìmọ́ àìmọ́ àmì àwọn ni wọ́n ti bẹ̀. ṣùgbọ́n tó bá ti dákọ̀ rọ̀wáwù sábà rọ̀wáwù sábà ìyẹn ni pé àwọn méjèèjì náà ló wà bẹ̀yẹn bẹ̀lá torí àbá àìmọ́ Bukhari imam muslim abu dawud an-nisai tirmidhi ibnu majah wa imam ahmad tí wọn bá ti mú wá báwọn àwọn méjèèjì yẹn ni wọn gbà lérò nítẹ̀síwájú bàbá tó mú àdìsí mi wá àdìsí eléyìí náà bàbá fi iṣẹ́ yẹn lẹ̀ fún àwọn ọmọlẹ́ ṣé wúkà tí wọ́n lọ sí àdìsí tàlélẹ́ yìí náà. mọ̀nìkọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam ṣùgbọ́n nínú ìgbìyànjú àwọn ọmọlẹ́ ṣé wọ́n á rí pé àdìsí tani àdìsí àbáwa Abdullahi bin Mas'ud kọ́lọ̀ bá yẹ nínú wọn. wọ́n lànà bí sọ pé ìsáyú أبا عبد الله بن مسعود قل يا رسول الله إن نسائي والحمد لله قال ليس ذاك ولكن الاستياء من الله حق الحياة الثامن الرأس وما وأى والبطن وما هوى وتذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياة أخرجه الترمذي بكنا حديثي wọ́n jẹ́ pé wà á gbà sọ fáwọn abdullahi bin mas'ud àwọn ni wọ́n gba àdìsí náà wà ni wọ́n gbajúmọ̀ pẹ̀lú àdìsí yìí. wọ́n lànà ibi sọ fún wa pé ìsáyùmí náà wọ́n ẹ̀ hàkọ́lẹ̀ àyà ẹ lọ sí ju ọlọ́run o nípa pa àwọn òbíyẹ ká lọ sí ju ọlọ́run ká sí ju ọlọ́run nípa pa àwọn òbíyẹ ká sí ju ọlọ́run. àdúgbò àbá tí wọ́n sọ yìí pé ìtumọ̀ ìsáàdù mínà láàyè wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní kẹ́ni o wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní ìtẹ́kùlọ́ọ̀. kálọ̀ páyà ọlọ́run. wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní àyà tí sọ fún wa pé ìtàkùlọ̀ ìtumọ̀ àdébì fóun ní ìtumọ̀ àyà ìtàkùlọ̀ hakọ̀tùkọ́ọ̀tì wọ́n lè wọ́n ní wa. ṣùgbọ́n láì dààmú ara wa náà òun náà ti ṣe ọ̀kan náà àwọn tí wọ́n wà ń bẹ̀ lọ́dọ̀ ànábì náà wọ́n ní kúlùnà àwọn àmọ ìpè yà ọ̀tún lọ́wọ́ yóò ti ń bẹ ọlọ́run nínú ànàmdá yìí àwọn àmọ ti alhamdulilá àti tó fún wa. eléyìí sọ yẹn ìtìjú eléyìí rò pé wàlákìn nàlẹ́ sí yá ẹ̀rí àwọn ẹ̀rí ìsìnkú eléyìí tẹ̀mí gbà lérò táàbì máa ń pé èèyàn ti ju ọlọ́run akọ̀lẹ̀ àyà ní ti bó ti yẹ ká ti ju ọlọ́run àtàkùnfàdọ̀rọ̀ wa àtàwọn máa wà á òun náà ni olùsọ orí ẹ olùsọkẹ́ni olùsọ orí ẹ wà máa wà á àti tí orí náà sọ fara. So kí ni bẹ lára orí nínú tí ń bẹ lára orí nínú ẹ̀ ní kíni wà nínú ẹ̀ ní ojú wà o gbọ́dọ̀ sọ ojú ẹ̀ wọ́n fojú rẹ̀ wò kú o nínú tí ń bẹ lára orí ibẹ̀ ní etí ẹ̀ wà bábi tí ẹ̀ gbọ́kọ̀ púpọ̀ nínú tí ń bẹ lára orí mo ní kó sọ ahọ́n ẹ̀ bábi sọ̀sọ́kùsọ̀. So, so, so. eléyìí ni àkọ́kọ́ nínú tí ń jẹ́ pé yẹn ti ju ọlọ́run tó ti jẹ́ pé yóò ti ju ọlọ́run ojú rẹ ó máa rẹ ju rẹ ńlẹ̀ etí rẹ náà ò ní máa bí kí á ti ń sọ̀rọ̀ ẹ̀yìn máa bá wọn sọ ẹnu tiẹ̀ náà ó ojú ìsọkúsọ láti máa fi àlékún kan àwọn ẹni ẹlẹ́ni láti máa anabi ní bákan náà wàlúbàtúnà wà máa hàwà àti inú rẹ náà àti tí inú kó yọ. àbá ni inú inú tó kó yọ ni wípé kí làwọn nǹkan tó máa jẹ síbẹ̀ kí làwọn nǹkan tó máa mu síbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà àlàyé. bákan náà wọ́n ní níbẹ̀. òun náà ló kó abẹ́ papọ̀ pé eléyìí náà èèyàn lò síbi tí ọba ti kẹ́ni o síbi tí ọba jẹ́ ẹ̀tọ́ rẹ o eléyìí ni ó túmọ̀ sí pé èèyàn ti kẹ́ni o pé èèyàn ti ju ọlọ́run kò ya pé ti ju ọlọ́run èèyàn ò ní fi hàn ani tí ò yẹ kó o. eléyìí ni ti túmọ̀ sí pé kẹ́ni o. èèyàn ti ju ọlọ́run. bákan náà ní ìbámu sí mo tún ta wá wà àrẹ́bí ni wàtẹ́sí kúrò lè mọ ó tà wálé ìlà ó sì máa rántí ikú àti ugbó. abẹ́rẹ́ ìjà kọ́ ọmọdé kẹ́ni kọ́ ọ máa rántí ikú kó sì máa rántí ugbó. eléyìí ni kẹ́ni o eléyìí gan ní túmọ̀ sí pé kíni o òun ní túmọ̀ sí pé èèyàn ti ju ọ lọ. alábìnrin wa mẹni àrùn ọ̀dàlẹ̀ àkẹrọ gbogbo ẹni tó bá dé sí pé èròǹgbà rẹ̀ òun tó kò máa ti lọ́rùn ọ̀run lọ pàtàkì lẹ́yìn ẹ̀ púpọ̀ ọmọ ti fẹ́ ní ọ̀run tàràkà sí iná tàtúnìyà yòròyòrò ayé yóò gbé jùlẹ̀ o òun yóò kó bá wọn o àwọn yìnyínyìnyín ayé oníjẹ́ kó sẹ́kẹ́nẹ́ oníjẹ́ kókó bá wọn yóò fi àwọn yìnyínyìnyín ayé wọn nì yóò fi tù sílẹ̀ arábìnrin fama bá àdàdàlì ẹ̀tọ́ àtẹlẹ tàwí tó sọ orí ẹ̀ àti tí orí náà sẹ́kẹ́nẹ́ torí kójọ tó sọ inú ẹ̀ àti tí inú kójọ tó ń rántí ikú àti ogbó látara bẹ́ẹ̀ ń rántí àlìkìyàmà àlìkìyàmà ló ń mú láyà ẹ̀ ọwọ́ ajé kó lè pa yòdòyòdò ayé kó jẹ́ kó lè pa tì alẹ́bìnrin wa máa ń fa alẹ́ dáadé ẹni tó bá ti kú dáwé o fakọ̀dé gbàyà mẹ́nà lọ́ọ̀hí akọ̀lẹ̀ àyà irú ẹni bẹ́ẹ̀ láàlú ti ju ọlọ́run ṣe kó ti yẹ kéèyàn ti ju ọlọ́run. tọ́wọ́ ẹgbẹ́ tá a kà kalẹ̀ yìí wọ́n náà bá rí i pé ọ̀n ọlọ́run sàánú rẹ̀ bẹ́ẹ̀ àti pé wọ́n láàmà pè ní kéde o wọ́n láàmà pè ní háyíyùn ó ń tì jù tọ́lá wọn jẹ́ kéde o háyíyùn ó ń tì jù láàmà pè ọ́ ṣùgbọ́n ọ̀tọ̀ ọ̀bá ti ṣe kéde o tọ́ọ̀ bá ti mórí bọ́ ní gbogbo àwọn nǹkan tá a sọ yìí àbárí kan náà àwọn àlékún yìí bá wà lára rẹ̀ èso sì ju o èso ní sì ju ọlọ́run o. ẹgbẹ́ báwa náà ti wáyé pé ìtìjú yìí sì ní ẹ̀wọ́ tó súnmọ́ àdìsí yìí ló jẹ́ ká gbàgbọ́ yẹ pé àjẹ́ wípé ìtìjú táwọn ẹbí sọ yìí pé ní man lam yasda'i ha fásilẹ̀ àmàṣì gbogbo ẹni tí ọba ti tijú kò sí aburú tí ò ní rọrùn láti máa ṣe ẹni tó bá ti tijú tó wá ní kóhó kà olú náà pé lọ́ba ẹ̀rọ tó lè do kóhó kó lè mẹ́jẹ kóhó tí ó ti múra sẹ́sìn yóò máa ti tẹ dáadáa kalẹ̀ olú ló ló bá tẹ̀ tàbí ní kúlédé yóò múra sí pèsè múra kalẹ̀ dé ṣùgbọ́n tí wàá ti ní tìjú gbogbo àwọn bàbá àṣọ yìí kò ní rántí ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ láàmà pè ní kíni o káríkámì kí mo pè é káríkámì àmìnà rẹ̀ àlàyé àmìnà rẹ̀ àrán láyà láyà hókò káríkámì gbogbo tó bá ti rí kó sáà máa mì kó sáà máa mì orí kò ní nǹkan wọn ọ̀rẹ́ wá dípé pé ẹ̀kọ́ ni tá a lè jẹ ilé ìhùn ti dọ́kà wọn. ìwọ làwọn pẹ̀lú kéde o àríkàtì àjùwá àwọn òṣìṣítà wọn à ní òṣìṣítà yìí wọn bá wọn yẹn bẹ́ẹ̀ títí torí àdúgbò wa. àkọ́kọ́ tí bàbá gbọ́mẹ́ tọ́ka sí òun ni àkàbùlùmọ̀rí wàlúmọ̀dádọ̀ ìdájọ́ tó so má ìdájọ́ ẹni tí ń sàárẹ̀ àti ẹni tí àsìkò èèyàn ńlá pẹ̀rẹ̀ pé ó súnmọ́ pé ìdúdé tẹ̀lé mọ̀dádọ̀ nìyẹn ẹni tó ti pé tí ah, súnmọ́ káàdé rẹ̀ ti gbé àwọn tó súnmọ́ rẹ̀ kí ẹ̀mí ẹni yìí kó padà bọ́ sí orí tọ́wà yìí. eléyìí fún ọtí pé ẹnìkan wà fún fún wọn bàbá ẹni kó kú rárá ẹlòmí dẹ̀ tí rògbò bá gan yóò bá lọ gan ó lè tó ta sùn. bàbá mi sọ yìí ẹ bàtà mi gbẹ́rì ẹ̀ làmì bàtà mi sẹ́kì yìí mi àṣà ìlà mìíràn ṣàhàr. mélòó mélòó ẹlòmíì bàbá mi ń sọ ìhìn mélòó mélòó ẹ̀tọ́ lálàáfíà tí nǹkan kan ò ṣe máta mi ń gbọ́yẹ̀ rẹ̀ ẹ̀láṣẹ̀ ó sì kú láìsà rẹ̀ wọ́n kàwá pé kí ló ṣe ajọ kírun lẹ́ẹ̀kan àsìkò tiẹ̀ dé náà nìyẹn. bàtà mi ń sẹ̀ kí mi mélòó mélòó aláàárẹ̀ alábòdì onídàkúnpọ̀ là kódà omi ò tẹ̀sí lórí ààrẹ bí ọdún bí àmẹyẹ ọdún àtà hìnà nínà dẹ́hà yóò sì tún padà fún gbádùn tó tún tó tẹ̀lé tọ́pọ̀ láyé. ìyẹn ni òní lè jẹ́ kẹ́ni kó wá sọ pé àlágbájá ẹ̀ka lọ́gbẹ́ sáré lè kalẹ̀ tí wọ́n lọ lọ́nù wọ́n kọ́ lọ lọ́nù wọ́n tọ́ wá wà nínú mọ̀hátọ́rà àná gbogbo àwọn akọ́tọ́jọ́ mẹ́rin náà jáde lẹ́kọ̀ọ́ ìwọ kọ́ ni kéde o ìwọ kọ́ lọ lọ́run tó ń pa ẹ̀. látara eléyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹ̀sìn fẹ́ni tí ó bá mú àwọn sáìn kan wá fẹ́ pé sáìn yẹn làwọn ti mú dájọ́ wá bàbá wa bẹ mú dájọ́ wá nàkẹ́ wá sí lórí àfihàn ìfẹ́ à ẹ̀wọ̀n lọ́gbẹ́sà ni kàlẹ́ àbájú bẹ́ẹ̀ ẹ̀wọ̀n lọ́gbẹ́sà ni yájú bẹ́ẹ̀ rárá. ṣùgbọ́n à ń kẹ́mi wípé ó súnmọ́ pẹ̀lú àwọn àmì tó ti pẹ́ ẹni téèyàn bá ti kú lójú rẹ̀ rí àwọn àmì téèyàn sábà máa rí ti rí. wọ́n ní wáyé ta òsì ìbàdí ìsáàánú bíi márùndín pàtà rẹ̀ kan bá tán ọmọ ènìyàn fàálẹ́ yìí àyè kí wọ́n bẹ́ẹ̀ kó ti sùúrù wọ́n yà fẹ́ sira ó sì máa kà á sí wípé nítorí òun ṣe yẹn. òun fi ń wá ẹ̀sán lọ́dọọdọ wàlá yẹ́kìsá kó sọ wọn mọ́ fara ya kọ́ mọ́ fara jẹ́ wàyẹ̀ nkatọ̀ lẹ́kọ̀dọ̀ ìlọ kó mọ́ ma wá bínú síkẹ́lẹ́ o sí ìdájọ́ ọlọ́run gbọ́dọ̀ ti dá pàpàdàrí yìí àti èwù tọ́lọ̀ ọba àyíkọ́ láti pàkàlẹ̀ pé yóò tẹ̀lé tó o ti ẹ̀rọ bínú kẹlẹ́ bẹ́ẹ̀ kílágbára rẹ kájọ kílágbára rẹ kátọ lẹnu ẹ làbá ẹgbẹ́ dùn rẹ di èwo mi gbọ́ náà rẹ pé kẹ́ni ọ̀dí tó kásíra wàhálà kásíra rìbọ mọ̀nkà nàzá sòkòtì alákọ̀ọ́fẹ́ lọ́kọ̀dọ̀. ọ̀dí tó kásíra ìfipá ti pa o wàhálà kásíra rìbọ ipá náà lèyàn yọnu sí ìdájọ́ ọlọ́run màkàrà dá tukù sí táwa tiẹ̀ ló ń tọ̀ tó tó bẹ̀ tó lè pé ìbínú ọlọ́run àbí nǹkan tọ́lọ́ ọba àlejò ọlá tó gbé wá kára ọlọ́run tó gbé wá tí wọ́n wà lórí pé bínú àlàáfọ́rí bèlè kọ̀dọ́ ọwọ́ abẹ́ ti kára ọlọ́run tó gbé wá oníbínú rẹ̀ oníbínú rẹ̀ ò lè ti kankan wọ́n mẹ́rin. ṣùgbọ́n èyí tó lè jẹ́ oore fún yàn òun lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní ajabun li amri mu'min idha asabahu sarra'u ṣàkàrọ̀ tí lọ́wọ́ bá ba tí dùnú bá ba yóò tún gbọ́ bọ́dọ̀ wa idha asabahu darra bí nira bá ti kàn náà kọ́ sọ́ọ̀bà rọ̀ gbogbo ẹ̀ náà kọ́kẹ́lẹ́ jáde máa ná fún mẹ́lẹ́ fáyìlù òòrè náà jásí òòrè náà jásí. ajabolẹ̀ amọ̀lù mọ́ ọ̀bẹ ẹ̀ kó lò wọ́n dá fáyìlù òòrè gbogbo ẹ̀ jásí fún. ìyẹn ni wípé ìgbàgbọ́ tó yẹ wà lára yẹn nìyẹn ẹni tó rẹ̀ ẹ̀dá rẹ̀ bá kàn ìtọ́ ẹ̀kọ́ ní nínú ẹ̀mí ni gbogbo ẹni owó ti sùúrù tó sì máa kà á sí pé nǹkan yẹn náà lórí fóun fún fi ń tà níyàn kó lọ kó gbàtà yẹ dùgbò wàlà ayélujára kọ́mọ bàrà jẹ́ wàlà ayélujára wàyẹ̀sùn ìlà tó mọ̀ wá bínú sí ìdájọ́ ọlọ́run pátárì yìí àti ìlú ṣùgbọ́n wàrà kò tá burú bẹ́ẹ̀ o. náà lẹ́sìn yìí káwọn èèyàn máa àárẹ̀ ń irú wà náà lè má rán nìyí àti irú ẹ̀yà tó jẹ́ máa rí lọ bí kọ̀dọ̀ ìlà pẹ̀lú pé yẹn ti yọnu sí kádàrá ọlọ́run tó tọ̀ kádàrá ọlọ́run nìyẹn o kò dé bínú sí. wọ̀ṣẹ́kù wa ní lọ wọ́ ìta àdà yóò sì máa pariwo ìnira tó bá yóò máa pariwo rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. wàtọ́lá wùsùn bá mí ni yóò sì máa wá wùsùn lọ́dọ̀ ọlọ́run náà ìwà ń ṣe eléyìí láàyò náà fi sọ́mọ̀ eléyìí ò sọ pé yóò lé sùúrù kò lé sùúrù kò sọ pé yóò lé sùúrù torí pọ̀ pariwo ìtọ́ba ọ̀sọ́dọ̀ ẹ̀rọ o sì sọ fáwọn èèyàn pé ẹ̀dá kan ẹni bá mọ òògùn ẹni bá mọ òògùn ẹ̀yìn ló dùn o ẹ̀yìn dùn o àbúrò ní ti kọ́ ohun gbogbo gbà ní o ẹni bá mọ òògùn orí gbọ́ o ṣùgbọ́n orí gbọ́ tó fi lé bẹ́ẹ̀ kí ni ṣe ààbò tó ń tẹ̀ ń bá fún òun lọ parẹ́ o tó bá jẹ́ kẹ́ni tó bá fún òun lọ parẹ́ lẹ́yìn òun ṣe ìgbára lé ọlọ́run ìgbára lé ọlọ́run ó máa ń wà pẹ̀lú kẹ́ni máa lè àbáb máa lè àkùrí bẹ̀rẹ̀ àbáb àwọn tí ó yẹ káwa náà ṣe àwọn òṣìṣẹ́ rẹ̀ ẹ̀ ni o. ẹ̀yẹrẹ nù yẹn fà wọn náà sojú kòkòrò tó lè di ọlá nfààní ti gbogbo eléyìí náà bá kàlẹ́ alọ́lá bára bí ọlọ́run lórí ẹ̀ torí di eléyìí ẹ̀kọ́ pé ó bá rẹ̀yàn abẹ́ni kan wà lórí páàrin òfin bóyá kọjá láyé àbí kò kọjá láyé ni pé o.

ọlọ́wọ́ báyìí òun náà bẹ̀ nígbà tóun náà sàárẹ̀ tí gbogbo ń tó ní tọ́lọ̀ tún gbogbo ẹ̀kọ́ parẹ́ láti gbogbo náà tó sàárẹ̀ tẹ̀kọ́lọ̀ ọba àdìsọ́lá nìkan ló lè sọ bá náà ti tó kí ló náà wí. أعوذ بالله من الشيطان الرجيم فقال أني مسني الضر وأنت أرحم الراحمين إذا لو أول لبا ميرو ọwọ́ ìnira tẹ̀mí o ara ń nimi ọlọ́run ìyá ọlọ́run ara ń nimi ẹ̀rí òfin tó kú níbi kéèyàn ń kọ́ yín wọn ọlọ́run ara ń nimi o ti mọ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n ara ń nimi bínú ní bá dààmú yẹn inú yìí dààmú mi ọlọ́run ti mọ̀ ṣùgbọ́n òdo ń sọ orúkọ yìí dààmú mi etí yìí ń lo mí gbogbo tó àwùjọ máa dùn yẹn lára òfin tó kú níbi kéèyàn sọ bọ́lọ̀ èyí wà parí ẹ̀ kútọ́ èrè ọlọ́run òrìlọ́ba tó máa fún yàrá láàbí àwọn wàtá ara àmọ̀ rahman òrìlọ́ba tó sá ló wẹ̀ títà nìyẹn. torí àsìkò wa èyí tí atúmẹ́mẹ́nu báyìí ó fún ọ̀rọ̀ ńlá kan ni tí ó sì ṣe pàtàkì àti ní lè parí àwọn lọ́kọ́ọ̀tì bíi mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ra wọn wọ́n ti jọ ń sọ́ra wọn àwọn àtẹ̀síwájú bẹ̀ wíwá oògùn ìdí bá ń ṣeni nínú àárẹ̀ kí ni Islam sọ lórí eléyìí tẹ̀sí wá ń sọ àárẹ̀ kó lóun ò ní lóògùn ni àbí ẹni tó tuntun lóun ó lóògùn náà irú oògùn wo lèèyàn máa lò nínú dáàbò tó pọ̀ wọn láti máa gbọ́ eléyìí àbí àárẹ̀ kan bẹ tá a lè sọ pé kò tiẹ̀ sóògùn ẹ̀ nínú dáàbò tó ń bọ̀ láti máa fi kiri láti máa gbọ́ eléyìí wọ́n sọ mọ́ máa wà láti